حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد أدوك فو الله تصيبي بجلاله وعزته تتم صالحا كنت مطلع عليه إما كنت àwọn bàbá wa ṣí àmà nàìjíríà àkókò nígbà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn nìyẹn tí ò sí èméjì ni ò lórí lè fi ẹ̀rọ nọ́mbà ń rí wọn ni alhamdulillah ìlẹ́bi bí jalalihi wa izzatihi tàtí mùsùlùmí subhanallah dáadáa orí kan kò lè ṣẹlẹ̀ àyàfi kí ọlọ́run bá fúnra ara rẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀ jàláàlù ọlọ́run ìzà ọlọ́run ní ìlú pé wọ́n mọ kí àbí mo mọ yorùbá tí wọ́n lè fi jù àbí mi mọ bóyá mo mọ kí ó débi bí màá mọ̀ fún rẹ̀ wọ́n ní jàláàlù ó kọjá bẹ́ẹ̀ ìzà ó lọ kọjá bẹ́ẹ̀ àbá tó bá gbọ́ jìnlẹ̀ yorùbá ni mo rò pé wọ́n lè tú méjèèjì jẹ̀lẹ́lì ẹ̀gbẹ́ jẹ́lẹ̀ jẹ̀lẹ́lù àbí wọ́n sọ̀rọ̀ ní bàárì náà tó bí akátú àkọ́kọ́ sí títóbi kátó kejì sí agbára títóbi àti agbára ọlọ́run ní òkèkè gbogbo dáadáa tá a gbèrò tàbí tá a gbà lérò tàbí tá a ṣàkólé kan rẹ̀ kó o sì sí òbí àmúṣe àmì dúpẹ́ fún ẹ ọlọ́run ọba jàlálù rẹ títóbi rẹ ìzà rẹ agbára rẹ iyì rẹ èyí tó dùn mọ́ wa ló lò lò fún lónìí torí pé tó bá lò nígbà míì kò sí bá ń ṣe alhamdulillah adúpẹ́ fún ẹ lọ mo jẹ́rìí pé kò sẹ́nìkan tíjẹ́ fún tọ́sí nítorí dodo àfi Allah subhanahu wa ta'ala ọba tí ò sálá ti lé fún tí ó sì ní aláfijọ́.

àwọn àyókù ẹ̀dá ni wọ́n ṣùgbọ́n ẹ̀ bá fi lè sin nǹkan míì tó yàtọ̀ sí Allah Allah you are worshiping your like you are ẹ̀ ló ń sìn èmi báyìí ẹ̀dá ni mí igi tó àwọn ju wa tó tóbi tí gbogbo wa tó dúró sábẹ́ ìdòjì rẹ̀ ẹ̀dá lòun ó ṣeé ṣe káwọn kan tí wọ́n lójú inú sọ pé nǹkan kan gbé lóun kì í tó gbé ní ẹ̀yẹ ẹ̀dá ni oníjọ́ tó bẹ̀rẹ̀ oníjẹ́ ti ń pa ṣùgbọ́n adẹ́dá òní Allah olójẹ́ pé òní kan lálé fún òní kan lè tọ́ fún Islam wa sọ fún wa nìyẹn ó jẹ́rìí pé olóran wa Muhammad sallallahu alaihi ilé ìfún wa títí wọ́n pè ní tọ́ nígbà tó jẹ́ pọ́dọ̀ ẹlẹ́dàá ló ti wà ṣùgbọ́n náà gbogbo ìjókòó wa yìí kàgbóṣù ìdáwà ẹni oṣù rọmọdọ́nù ta ló pè ní ẹlẹ́dàá wa ló pè bẹ́ẹ̀ ní kòkòrò ọlọ́run ní ṣáàrù rọmọdọ́nù fúnra ọlọ́run ló fún lórúkọ ó wà ní kòkòrò oṣù yìí alẹ́bí òǹzílà sí ìhìlì ní hudan linnasi wa bayyinatin yi al-huda àtàwọn àlàyé tó wà nínú ẹ̀ kùrán ìmọ̀nà ló jẹ́ àlàyé ọ̀nà náà ló jẹ́ nítorí náà oṣù kùrán la wáyé gbogbo àná láti gbọ́ kùrán lọ́tún là ń gbọ́ lọ́sì à ń gbọ́ ìtumọ̀ kùrán ní wá à ń gbọ́ lẹ́yìn ọlọ́run àlùbáríkà fi ń bẹ́ẹ̀ nù kùránì náà ọlọ́run mẹ́jẹ̀ kó fò wá gbogbo àlùbáríkà ti ń bẹ́nu rọ̀mọ̀dán mọ́jà pàdánù rẹ̀ ṣe wá ní ọ̀kan nínú ọ̀tàkọ́ ìṣàrí rọ̀mọ̀dán àwọn tọ́lọ̀ ń bọ́ kùn náà lọ́rùn wọn ní kò ṣe wá rahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin àtọ̀rọ̀ kí àti ìdẹ̀ fún ànábì sallallahu alaihi wa sallam ní ìtẹ̀lé àṣẹ ọlọ́run nínú kùránì wípé inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت لآل إبراهيم إنك حميد مجيد إكي الله الله الله كما بارك àwọn ará ará ilé rẹ̀ tí wọ́n ná àwọn sọ̀hábà tí bá mi gbà ìkẹ́ ọlọ́run náà ọlọ́run kó bá bá gbogbo wa sí. wa ìdí tá a fi ni nítorí bẹ́ẹ̀ bí wa sínú Islam ó ṣe sábàbí báwa jẹ́ mùsùlùmí. ṣe àìpé kálẹ̀yìn bí wa sínú Islam báyìí ó ṣe é ṣe ká má jẹ́ mùsùlùmí. gbogbo ìtawà wa ń ṣe nínú akitiyan tá a gbìyànjú ní ẹ̀sìn èyí ń gba commission bẹ́ẹ̀ láì ṣe because nítorí pé ẹ fún wa láàyè láti ṣe ẹ̀bí wa sínú Islam. torí rẹ̀ tí wọ́n bá ń béèrè lọ́wọ́ yìí pé lórí eré ìjà ẹni wọ́n ṣe rà yín kí nìdí àwọn ọmọ mi mú tí wọ́n sí ìsìlá. ó wá ṣeé ṣe káàrọ̀ ọmọ mi tó lọ kò wá túmọ̀ sí pé kò ní padà kí ni mo wí kò túmọ̀ sí ti kúrò ní Islam abẹ́lẹ̀ ń bá ní dáhùn padà Islam ní rọrùn ṣe kó dáhùn padà ní kí ni mo pè ìrọ̀rùn ṣe pẹ̀lú ìnira máa kan wà ní UK ní US for long bàbá ẹ̀ ti kú ó ti orí Islam ó wá kọ́ọ̀n láti US pé òun tó ti ń ṣe Islam padà ilé lọ ń kírun so nobody falls with one jẹ́ nípa ebi kọ́ ló pa ó kàn rí pé ilé ìgbèjọ́ ọ̀nà bí wàá bá wọn bẹ́ẹ̀ ti máa bàbá ẹ̀rẹ́ ti wá kú tó ló jẹ́ pé ká mọ̀ já kàn lórí ọmọ wa ó lè mọ̀ jojú wa bó á yí padà gbàtà ti lọ yàtò gba lábẹ́ dáadáa tó ń ṣe yàtò mọ̀ gbà tó ẹ̀yin ò dí wa àdúpẹ́ lọ́wọ́ yín abẹ ọlọ́run ọba àlìkè ọlá èyí tọ́lọ̀ ń ṣe fún yín nínú ìdẹ̀ra ọlọ́run má gbà lọ́wọ́ yín àlékún ìdẹ̀ra ọlọ́run bá mi ṣe fún yín ìdẹ̀ra ti kó àlàáfíà sínú nínú èdè Yorùbá ṣùgbọ́n àlàáfíà ló kó dẹ̀ra sí lórílẹ̀ lápá àlàáfíà bó bá ṣe wá wọra wọn àníkọ́lọ̀ bá ní ṣàlékún ìdẹ̀ra yín ìdẹ̀ra yín bẹ látara kẹ́ fọkàn balẹ̀ ọlọ́run má dà yín láàmú ọlọ́run jẹ́ kẹ́ rí dààmú ọlọ́run jẹ́ kẹ́ rí fòró ọmọ yín ẹni tàn lérí wa fẹ́ rí yẹn ọlọ́run jẹ́ ká dáa jù bẹ́ẹ̀ lọ níbi tí mo lè rò pé dídá ẹ̀ abẹ́ mi ò fún òun kó lè tó bá ọlọ́run kò sì bẹ́ẹ̀ fún un kò sí bẹ́ẹ̀ jókòó tì ju ẹ̀sìn some of your colleagues are foreign against some other things busy with some other things occupied with some other things engaged and engrossed with some other things àwọn ẹgbẹ́ yìí lè ń bẹ́ẹ̀ gbòmìnira ṣe nǹkan mìíràn chairman ló jókòó yìí ìgbà tí mo wà ń pólì mo kọ́ wọ pólì nineteen eighty four mo bá ẹgbẹ́ kan jẹ́ ń pè ní kẹjà yìí wọ́n ní ṣe ṣé nà tó bá ń bọ̀ báyìí wọ́n ní disobey the law of gravity ìyẹn pé stand up ṣẹ̀gbẹ́ law of gravity ní gbé lálá tó rókè ìlẹ̀ ló ń bọ̀ ńlẹ̀ wọ́n ní disobey the law of gravity ẹ̀ ti dé ìyẹn ṣífù dé kàní ṣe pé you are recognized so tí wọ́n bá sọ bẹ́ẹ̀ <laughs> so ibẹ̀ kìdìkan lẹ́nìkan lọ gbé ibi sí yẹn náà àbí kì í ṣe six ló jẹ síbẹ̀ tó bá tún jáde xy xyz like that so bó ṣe rí nìyẹn so ibi táyìí joyè sí ibi tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí ni àdúpẹ́ fọlọ̀ bíbí abáàmì ẹjọ́ tó ń sọ̀rọ̀ nípa àwọn gẹ́gẹ́ bí ẹlẹ́mújẹtọ̀ ẹgbọ́ lẹ́tà tó kọ lẹ́nu ọjọ́ mẹ́ta ìrọ́ọ̀tì lẹ́tà ọlọ́ọ̀tì náà ti fọ́ọ̀mù sí wa ó lọ́wọ́ arígbà àṣà ayé òun kò kò ó ní àṣekéré wá rí pé ninety four years tó lò yẹn ó condemn it to him is like wasting of time nígbà tí kò lẹ́sìn. tó wá jẹ́ mùsùlùmí ni àwòrò ìran tó ń kí àwẹ̀ tó ń gbà á wá nírètí nínú kí nínú ládàá tọ́lọ́run ń fún un yóò àwọn ọ̀tẹ̀ náà pé Rabbana taqabbal minna ìnà. ìyẹn ni Kùránì ti sọ wípé wọ́n ti sọ̀rọ̀ ètí nù. kama yahisa lè kò fáàrù min asahabi lè kò gẹ́gẹ́ bí àwọn tí è ṣe mùsùlùmí ṣe sọkànnù sọ̀rí tí mo ta gbogbo ẹ tó wà nù sàárè wọ́n rò tó ní tó ṣe tó torí pé ayé lòun kà sí wa ló kàwé ẹ̀kan the animal call man ó ń sọ̀rọ̀ nípa ó gbàgbé Jésù kò rí èdè tó fi kọ́ àwa muslim la máa ń ṣàlàyé báàlì jẹ́mọ̀ ṣe rí tí koran sọ fún wa ilé báyìí wà ń bẹ nǹkan báyìí wà ń bẹ nǹkan sàárè báyìí báyìí ni àwọn wa máa nírètí pé ọlọ́run ó ṣàánú wa á wa ni mò ń ṣẹlẹ̀ pé ọlọ́run bá lè kó ṣàlékún ìbẹ̀rẹ̀ ayé ó mọ̀ yín gbogbo àwọn ọ̀dọ́ tàwa ń ṣe abiyan Ansarudeen Youth Association of Nigeria Ansarudeen wọ́n dálẹ̀ 1923 if I am not mistaken after full life ọlọ́run ní ṣe mistake àmọ́ mo lè ṣe mistake bọ̀ ó ti wà lórí mi láti primary school 1923 the first building of Ansarudeen was a classroom not a mosque torí pé the grand leader Ansarudeen is education with kíláàsì yẹn ni wọ́n wà kó ṣíà kúò tí wọ́n fi kí jímọ̀ lóòjọ́ jímọ̀ tí wọ́n tó ti kí jímọ̀ tán wọ́n tún kó ṣíà sí in fact as of nineteen seventy seven seventy eight seventy nine tèmi wà primary bí wọ́n ṣe ń ṣe ní balógun nìyẹn aud primary school ní balógun kíláàsìsì ni wọ́n já pọ̀ wọ́n wà kó ṣíà kúò ibẹ̀ lẹ́dá àti kí jímọ̀ bàbá ògùn bá dó ní ìmọ̀ọ̀mù nígbà tí wọ́n padà jẹ̀ mọ́ọ̀mù lọ́yọ̀ọ́ tí bàbá ṣítù ládélé kan tó wá jẹ́ táwọn kúrò tí imam tó wá wà ń bẹ̀ tí wọ́n wà ń bẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kárẹ̀ ní olùkọ́ ìdára ni. so mo ń sọ pé Ansarudeen gbé ẹ̀kọ́ lárugẹ ẹ̀kọ́ yẹn náà lẹ́nu láti rírù jókòó ìjó tó jẹ́ jókòó ìjókòó ẹ̀kọ́ ni ẹ wo àkọlé tàbákòrí ọ̀rọ̀ effects of intoxicants on youth and the Islamic solution kí ni orí pa kí ni pa tí intoxicant tí mo ní hú rárá kí ni tó ń kó láwùjọ ọ̀dọ́ kí lọ́nà àbájọ Islam Islam gbé kalẹ̀ ẹ̀yin olùtẹ́tí sí mi alápẹ̀lẹ́ mo bẹ lọ́wọ́ bá lékè ọláọ̀rọ̀ tò ní kó fún mi sọ dáadáa kó sì là mí níbi ìsọkúsọ àti ìwíkúwìí kó sì la ẹ̀yin náà kó dáàbò yín di ogun ìgbọ́kúgbọ́ àbí àti àṣìgbọ́ tó burú ju àṣìsọ lọ àṣìsọ bẹ́ẹ̀ bá ṣìsọ yóò tún sọ yóò tún ṣe ẹni tó bá ṣìgbọ́ yóò rò pé bó ti rí yóò mọ̀ gbé lọ ọlọ́run kó ṣàánú wa ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa mo kí ẹ̀yin ìyá wa o mo kí yín o tó jẹ́ alága obìnrin lónìí ṣé bá délé kẹ dúpẹ́ fọlọ́n lọ́pọ̀ pé irú ilé ni wọ́n ń pè mí it is a privilege and I know you understand English very well privilege yẹn mi ìmọ̀ Yorùbá tí mo lè fi tù gan báyìí àǹfààní ni wọ́n fún yín tó jẹ́ pé gbogbo èèyàn kọ́ ni wọ́n máa ń fún wọn ò ní pèèyàn síbi ẹ̀sìn tí wọ́n bá rí pé ẹni tó lẹ́sìn túkẹ́ lọ dúpẹ́ pé Ọlọ́run mà dúpẹ́ pé wọ́n pè mí torí àṣetán òun burú ní tiẹ̀ yóò ṣe wá àdúgbò owó mi ni wọ́n fẹ́ gbà yóò wá ba ẹ̀sìn yẹn jẹ́ mọ́ ìyàn lọ́wọ́ wẹ̀yẹ dúpẹ́ pé wọ́n pè mí ọ àwa ń bẹ lọ́run kó tó pèsè fún yín ju ọ nígbà yẹn lọ tó bá pèsè fún yín kó wá ṣe rọrùn fún yín láti náà mọ́jọ owó jejò sí inú àpò. bàbá wa ẹ̀yin ìyá wa akẹgbẹ́ mi lọ́kùnrin àti tí wọ́n bá ń sọ pé ẹ̀bùn tọ́lọ̀ ń fún wa gẹ́gẹ́ bí ọmọ èèyàn apá kan náà àwọn òwòye kódà àwọn àáfàá sọ wípé làákàyè ológajù nínú ẹ̀bùn tọ́lọ̀ ń fún wa wọ́n dẹ̀ mẹ́rin wá tábàwọ̀ sura thirty three inú Quran àwọn àyà tó fẹ́ bẹ̀ ọlọ́run وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما آية واتل فقي إنا عرضنا الأمانة على السماوات والأرض إن كانت أمانة إيه؟ gbogbo alájá màmá náà ń yorùbá ti dé yorùbá a fún sánmà méjèèjì wàlá àtìlẹ̀ méjèèjì wàlìjìbá àtàwọn òkè fa àbẹ́yìn náà ayíyá mẹ́lìdáhà gbogbo wọn ni wọ́n bẹ lọ́run aṣfa ọ̀nà mẹ́lìhà ẹ̀rú kí ọlọ́run wa ni ọmọ gba àmọ́ náà ìná òkà náà ọmọ èèyàn tó gba àmọ́nà yẹn alábòsùn jàhùlà aláìmọ̀kan àwọn àbá wa ní kí làmọ́nà yẹn ìtumọ̀ ẹ̀ pọ̀ nínú ẹ̀ ní atakalif ṣùgbọ́n ìdí mo fẹ́ lò ní ìtumọ̀ rẹ̀ ni wọ́n ní alẹ́ òun làákàyè wọ́n ní kí lẹ́rìí wọ́n lẹ́rìí àyà tó tẹ̀lé ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما wọ́lọ́lọ́ ní láti lè jẹ mùnáfìkì lọ́kùnrin àti lóbìnrin níyà àtàwọn ọ̀ṣẹ́bọ lọ́kùnrin kèfèrí lọ́kùnrin àti lóbìnrin níyà kó wá gba ìrònúpìwàdà àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run ọba ọba tí ma ń gbàrò lógún tí ma ń ṣàgọ́fúrọ̀ aláforíjì lọ́pọ̀lọpọ̀ ni rahima oníkẹ́ ìyẹn ni wípé standard ṣẹ́gbọ́ nǹkan tọ́lọ̀ ń gbé kalẹ̀ tó fi fẹ́ ṣòpin yà láàrin mùmí ní àtàwọn yòókù òun ni làákàyè òní ní oníjákókè ó ṣírò iṣẹ́ kankan tó ṣe láyé lọ́jọ́ alìkìyàmọ̀ wàásù yìí rọ́tùlì jìbá àlùfàkà lẹ́sàrọ̀ gbogbo òkè lákú dànù lójú àkìyà sọmọ náà a máa fọ́ gbogbo ẹ̀ ìdà sàmẹ òun fàtọrọ ìdà sàmẹ òun ṣàkọ tí sọmọ bá fàyà pẹrẹpẹrẹ tó bù pẹpẹ yóò kúrò wà ìdà ṣàmùsù kò wúrọ gbogbo òun yá kà níjú kékeré lọ gbọ kúrò wọn ò lẹ́jọ́ jẹ ìdà dúkàtìlẹ àrùdù dàtí kàǹdàkà nígbà tí ilẹ̀ bá di ta ká tó kù dànù kò ní sí torí pé wọn ò gba àmọ́ náà kò sí làákàyè fún wọn. àwọn ẹranko wọ́n ń lo kinní kan tá à ń pè ní ilham wípé àwọn scientists àbáwọn researchers àwọn sọ pé àwọn ẹranko kan ní làákàyè nínú àwọn ẹran yẹn ni ajá ọ̀bọ kódà àwọn ní gbogbo ẹran ló àwọn àbá ló dára lóògbé náà that is they are living instinctively ìdí nìyẹn tí ò jẹ́ kí wọ́n lè borí àwọn ọmọ èèyàn làákàyè ló mú yàn develop development ṣùgbọ́n ẹ ò fẹ́ àwọn wọn fẹ́ proof nǹkan philosophically kìí ṣe gbogbo ohun tí wọ́n proof philosophically ló right ó dàbí àdéhùn bá gba phd èèyàn lè gba phd lórí irọ́ with the condition that you are able to prove it pé tó sọ ìtò bá ti lè sọ pé bẹ́ẹ̀ lórí kódà kó mọ́ rí bẹ́ẹ̀ ó ti gba oyè náà lọ sí phd ó náà sọ pé phd kì í kó fẹ́ kẹ́kọ̀ọ́ tuntun kan but philosophy of what you have learned lẹ́gbẹ̀dẹ̀ bá jẹ́ dókítà tó mọ tó ṣe o kò sẹ́ni kò sí nǹkan kan dúdú yóò sọ di funfun yóò sọ di dúdú wàhálà téèyàn lọ ń ṣe lórí phd rẹ ẹgbẹ́ onímọ̀ sọ ni ṣùgbọ́n ọmọ èèyàn nìkan lọ́lọ́run fún ní làákàyè instinct ló fàwọn ẹran là ń pè ní ilẹ̀ hàn gbọ́dọ̀ tó wa ṣùgbọ́n àwa ọmọ èèyàn láákàyè tó fún wa yẹn láti ṣòpin láàrin dáadáa àtàyèdá ló jẹ́ kí ewúrẹ́ jẹ́ kí ọmọ abo ewúrẹ́ ẹran ló fi jẹ́ ọmọ rẹ̀ gbà ló fi gbà fún ọmọ láti gun òun kó o sì bímọ fún ojú òsì ní olómú àwa àwùjọ ọmọ èèyàn la fi pè ní incest kò da ìṣẹ́ ni ni. but instinct ẹran ni òun wà ní on it àsìkò tó yẹ kóun lórí ti tó instinct akọ ẹran ni ó máa gbọ́ tó jáde níbi ìtọ̀ tí abó tọ̀ a lọ fi òórùn yóò fi mú gbé àwọn tó ké ẹni yìí ti lé ó ti lé lóyún táwọn bá gùn kò wá ní pé kò wá ṣùgbọ́n làákàyè ni pé ọmọ rí yẹ òun kó súnmọ́ obìnrin dànù kálẹ́yìn obìnrin yẹn lórí báyìí ẹ̀gbọ́n mi tí ó ti eré ìpè làákàyè yẹn làákàyè yẹn is one of the greatest gifts ẹ̀bùn tó ga jù tí kì bá tiẹ̀ ṣe pé òun gan olóòfẹ́ ga jù fún ọmọ ènìyàn àwọn afọ́hún ṣẹ̀ríà wá ní wọ́n pè kí nìkan ní mọ́ constitution ṣẹ̀ríà the intent of the law kí ló dé tí sẹ̀rí àfi wáyé tó láwọn èèyàn máa ń béèrè àṣẹ tí gbogbo everybody nílẹ̀ why why do we have sharia wọ́n ní sharia wá láti dáàbò bo àwọn nǹkan márùn-ún nínú tí sharia wá dáàbò bo ó ní life gangan ẹ̀mí not soul káwọn èèyàn kàn mọ̀ mọ́ pààyàn anyhow. so gbogbo táwọn ará róòmù ti ṣe ń jọ yẹn lórí time ò ní permit me to go into details tí wọ́n ń fi ẹ̀mí tí wọ́n fi ń ṣèdíje táwọn ọba wọn jókòó tí wọ́n mọ rẹ́rìn àwọn spartacus ní lọ síbẹ̀ much lákàyè gladiators gladiatorial adjective ó ní ó jẹ́ lákàyè ló jẹ́ ká mọ̀ ẹ̀sìn wá protest kí wọ́n fi ẹ̀mí. E ṣe eré anyhow ẹyẹ ànábìrin téèyàn bá sọkò lẹyẹ tó pẹyẹ tí ò jẹyẹ ẹyẹ òròjọ fọlọ pé olúwa o lágbájá ọmọ lágbájá pa mí lásán kò jẹ mí yẹn làwọn afáàfin mú wáyé pé targeting shooting as a game ẹ gbọ́dọ̀ lo lighting ẹ lè máa lo àwọn lifeless ó kẹ máa fi target ẹni tó mọ̀ shoot jù ní ṣùgbọ́n àgbọ́dọ̀ lo gaming àwọn kan ń ṣe làákàyè ó wá dáàbò bo ẹ̀mí nínú ẹ̀ ní dúkìá èyí tí màá fi sáré ṣàlàyé pé ẹ̀sìn wá dáàbò bo dúkìá ṣẹ̀rí àsọ pé owó èlé ò dàbí ff tó kó wa lọ́nkà rẹ̀ tó bá yẹ pé à ń lo ṣẹ̀rí àní ìjọba gan ní àpúfù ff gbélé pé yóò gba owó àwọn èèyàn lọ ṣùgbọ́n nítorí wípé a lo ṣẹ̀rí àwọn ni wọ́n ti ṣàlàyé fáwọn èèyàn terms and conditions apply terms and conditions apply àjọsọ ń bẹ o kó tó máa bá wa ṣe òwò papọ̀ irú àjọsọ wo ni ẹni tọ́mọ rẹ̀ tó wọ yunifásitì tí wọ́n ní kó mú eight hundred thousand wá kó fẹ́ ṣe nursing ìwọ ní kó mú five hundred thousand wá tó wà lọ́wọ́ ẹ̀ ó fún ní eight hundred thousand next month ṣé kò ní fún yẹn ṣẹ̀rí àní ò wá gbé òfin wá pé o gbọdọ gbé irú òwò yẹn kalẹ̀ torí pé o fẹ́ máa jẹ dúkìá àwọn èèyàn ní kíni ìjẹ́ ìbàjẹ́ lọ́nà èrú direct hire lọ́lọ́run fi sọ́nù Quran nínú ẹ̀ o ní nta ń pè ní alaakili ìmọ̀yàtọ̀ alaakili torí táìmù látàn sọ́pẹ̀ lórí yẹn láti pòtẹ́ẹ̀tì làákàyè wa níbi yíyí padà kúrò ní bọ́lọ̀ ń ṣe dáa wọ́n ń pe kínní kan ní bestiality ìyẹn ni kí èèyàn àtẹranko jọ máa ṣègbéyàwó papọ̀ ọkùnrin kó fẹ́ ẹranko kóbìnrin náà fẹ́ ẹranko ṣọkọ kò sí tó jẹ́ kó wáyé ju pé làákàyè ti yí kúrò ní bọ́lọ̀ ń ṣe dáa so ẹ̀sìn ìṣẹ̀ríà ló wá dá àbòbò làákàyè kó mú wàá yí padà ló wá kọ̀rẹ́tì ẹ̀ sódà ilé òní máa ṣẹlẹ̀ mo rò kó ti yé wa ṣe wá rí tọ́píìkì tòní yìí ó ṣe pàtàkì gan-an nígbà làákàyè when the intellect is corrupted the door opens to every form of evil tí làákàyè ò bá ti ṣiṣẹ́ bọ́lọ̀ ń ṣe dáa mọ́ àti ṣílẹ̀kùn sí gbogbo tí ń dá burú all vices gbogbo yóò wá ní torí náà lónìí tí wọ́n ní sọ yìí nǹkan kan tó máa ń tó ní ṣe pẹ̀lú kó bá làákàyè tó bá làákàyè ṣe òun ni ọ̀rọ̀ intoxicant tí wọ́n sọ yẹn. wọ́n tún wá sọ̀rọ̀ ọ̀dọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní àṣàbábù ìmọ̀ẹ́dùlẹ̀ umà àṣàbábù ìmọ̀ẹ́dùlẹ̀ umà the youth are the pillars of nations. àwọn ọ̀dọ́ ni òpó òpó múlẹ́rọ́ fúlù ọ̀dọ́ ni àwọn àgbà ti ń lọ àwọn ọmọ wẹ́wẹ́ ò lè dá nǹkan ṣe ṣùgbọ́n àwọn ọ̀dọ́ gangan àwọn ni òpó ìlú tí ò bá ti sọ́dọ̀ ìlú wó torí náà kí wá ní ìtàǹpé ní intoxicant tẹ̀sọ̀ lédè ìbò ìtàǹpé ní alhamuru lédè lárúbáwá àti ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ When intoxicated, any substance that affects the mind and removes or weakens sound judgment. Sound judgment. Ṣẹ́ríkó ti padà sí ibi látàrí. Ẹ tó lè dá sound judgment mọ̀ ní ẹni tí látàrí rẹ̀ sí ìlú padà. Á ìmọ̀ bóyá ń gbọ́rọ̀ nígbà. Ìtọ́ ń pè ní intoxicant ní Lárúbá ń pè ní kọ́múrù. Gbogbo nǹkan tá a bá ti mu tàbí tá a jẹ tàbí tá a fà símú tàbá a fi rárá lọ́nà kan àbí lọ́nà míì tó wá lọ jẹ́ kí làákàyè wa kó yí padà bó dàrú débi wípé tí wọ́n bá sọ yí pé owó ni àdàmọ̀ lówó mọ́ tàbí wọ́n ní ká sáìn nínú tí wọ́n á sáìn ni pé orí ẹ̀ ò pé pé kó sáìn pé yẹ ó tún wá sáìn ṣẹgẹtì kò lè make sound judgment reason faculty ti lọ. òun lànà bí wa Muhammad oníkùlù muskirin gbogbo ohun tí ń pè ní muskir kọmúrù ni àwọn Yorùbá pè lọ́tí ànábìíní gbogbo ohun tí wọ́n pè lọ́tí yẹn ni gbogbo ohun tó ti lè mú yàn fún rírà tá a bá jẹ́ àbá mú àbá fàá sí mú àbá fi rárá. ó wá lọ ó lọ nípa lórí làákàyè wa kò wá dà bó ṣe yẹ kó dà má wà kó lò gbogbo tá à ń lọ fi ìwọ ni ànábì ló sọ bẹ́ẹ̀. ìyẹn ni pé ọ̀rọ̀ sọ bó ti wù mọ́ ànábì ti sọ ní mọ́ kẹfì gbogbo ń tá a bá jẹ ní púpọ̀ tí làákàyè yí padà kékeré rẹ̀ náà èèwọ̀ ni ìyẹn ni táwọn èèyàn máa sọ pé àmupara lọlọ́run ò fẹ́ kò dénú ṣẹ̀ríà Islam gbogbo tó bá ti mu púpọ̀ tí ó pa ọ́ ìdérí Coca-Cola rẹ̀ kan tó bá ti sẹ́nu èèwọ̀ ni. <clears throat> ẹ má bínú program kan kò ti ń bọ̀. omi kòkó tó ti kán tó bá pẹ́gbà tí wọn tí ò ti ferment kò pààyàn tó tó bá ti di kó ferment ó tó ti dé ìwà àgbọ̀dọ̀ mímọ́. nítorí náà Islam dí gbogbo ojú ọ̀nà sí in tó lè yí làákàyè padà lónìí àwọn tó lè yí làákàyè pọ̀ tó lè yí padà pọ̀ ọ̀kan ní alcoholic drink àwọn ọtí líle ọtí méjì ni Yorùbá pín sí ọtí líle àti ọtí ẹlẹ́rìndòdò ọtí líle àti kíni ẹlẹ́rìndòdò. àwọn ọtí líle yẹn ni wọ́n pè ní hard drinks soft drink ó wà mo rò kó tiẹ̀ hot drink wà hot drink làwọn tíì tá à ń mu àwọn èèyàn mọ̀ wọ́n rò pé gbogbo ní hot drink inú òyìnbó gangan bá ṣe òyìnbó hot drink làwọn bọ́ǹfìtà overtake time tó gbóná yẹn hot drink nìyẹn soft drink làwọn ọtí ẹlẹ́rìndòdò wọ̀nyẹn ṣùgbọ́n ọtí ògógóró pẹlẹbẹ wọ̀nyí ni hard drink ọtí líle lábẹ́ rẹ̀ ní gbogbo tí mo kà yẹn wà bíà wine whisky vodka gin àti gbogbo ẹ̀ lọ́dọ̀ àwọn faransé torí faransé ló fẹ́ mọ ọtí jù gbogbo ilé ayé ẹ̀ eh, France gbogbo tí mo dárúkọ ẹ̀ fún ẹ tó bá ṣe biochemistry ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣe wọ́n tó yàtọ̀ in terms of fermentation àti numbers of days tí wọ́n máa lò bíà olóṣìńpù jù àwọn wáìn tẹ̀ ń wò yẹn ó ní tí ó ń pè ní wáìn bọ̀mí ilé ṣàlàyé ẹ̀sìn ìgbà chemistry whisky vodka gin náà nítumọ̀ wọ́n pè kan ní dry gin ó tún yàtọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn narcotics drugs èmi ni heroin opium morphine gbogbo tí wọ́n pè ní cocaine tí wọ́n ti ń tà nílẹ̀ wá ń bí náà ic kìíní kankankan báwọn cannabis products marijuana igbó mímu mo lọ mo ṣiṣẹ́ tíṣà ń kan ọmọ kan orí ẹ̀ dàrú mo mọmọ yẹn tẹ́lẹ̀ kórè ẹ̀ tó dàrú gégé mu yẹn ló mu lórí ẹ̀ ti dà àwọn tí mu dà lórí irú ìlú yẹn tó kan wọ́n tún ní kan kan sójú báyìí ojú yẹn wà koko. fún òbí ẹ̀bẹ̀ rí pé bóyá yóò fọ́ wọn lójú ìjọba dìde nù ògèdè mu yẹn àbọ̀ yẹn ya wèrè fáínálì bàbá yẹn àánú ẹ̀dẹ̀ wá sí ní àfáàn bàbá yẹn. stimulant bíi cocaine amphetamine methamphetamine oríṣiríṣi báwọn stimulant àwọn nǹkan tó yẹ pé tá a bá jẹ́ á àwọn ìbìrà tó ń kọkọ iṣu dáadáa wọ́n máa ń jẹ àwọn kìíní èyí feel high wọ́n láwọn tó ń ṣiṣẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ igi gígé nínú igbó àwọn operator àwọn náà máa ń lò wọ́n láwọn fẹ́ fi lágbára ṣùgbọ́n wọ́n lè àwọn kan náà fẹ́ máa lò fún eré ìdárayá sport ṣùgbọ́n torí pé àwọn tó wà ní sport wọ́n ní sound mind wọ́n ti mọ̀ pé kíní yẹn ó padà báyé wọn jẹ́ wọ́n fi wá lọ ń ṣe kíni blood test èèyàn bá ti wá sáré tó eré yìí ń kọjá tọmọ èèyàn tàbí ó gbá bọ́ọ̀lù sínú ẹ̀ gbá bọ́ọ̀lù kan bó ṣe ń kúrò fíìdì ni wọ́n di kan gíbi ẹ̀ wọ́n lọ yẹ̀jẹ̀ wò ó yóò ti lo stimulant tó ga forí ṣe fọrùn ṣe kí ló le tó bẹ́ẹ̀ ìwọ nìkan bàbá wọ́n wá rí i pé kò ló tó pé kíní yẹn náà wọ́n mọ̀ pé ìpalára ni ó padà mú wá mo rò pé yé wa àwọn oògùn tí wọ́n ní ká lò forí fífọ́ ara ríro tramadol codeine àwọn èèyàn wà lọ paracetamol wọn ò lọ lò kọjá tí wọ́n fẹ́ kó lò tí ó yẹ kí wọ́n lò inhalant blue petrol fumes àwọn èèyàn máa ń fa petrol símú chemical vapour kíní tí àwọn fọkànẹ́sà máa ń lò tẹ́lẹ̀ yìí tí wọ́n máa solution yẹn gọ́ọ̀mù gbogbo ẹ̀ wọ́n ń lò ó. àwọn kan tún lọ sí sókè ìwé wọ́n fà á sí mú toilet paper àwọn kan ó tún lọ kó iyẹ̀pẹ̀ wọ́n kó sínú handkerchief wọ́n dì wọ́n mọ̀ fà á sí mú lẹ́kọ̀ọ̀kan. ara wọn máa mú gbígbẹ́. sẹ́wọ̀n pé ìṣìnà ìṣìnà. àwọn kan rò pátí nìkan lè wọ̀ kò rí bẹ́ẹ̀ ọlọ́run bá kì wá nílọ nínú kùránì yá ayẹ́lẹ̀ dínà àmàmì iná mẹ́lẹ̀ fọ́mùrú wà ní mẹ́sìr أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان لعلكم تفلحون إنما يريد الشيطان يريد الشيطان أن يوقع بينهم العداوة والبغضاء في الخمر والميسر ويصدوكم عن سبيل الله ويصدوكم عن عن المسجد ويصدكم فهل أنتم منتهون ويصدكم عن سبيل الله فهل أنتم منتهون Súra 5 àyà 19 yẹn, ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo, ẹ̀gbọ́n, ìnànà ilẹ̀ kọ́múrù gbogbo tí mo ti sọ látàárọ̀. Wàlẹ̀ mẹ̀síìrì àti tẹ́tẹ́ títà tẹ́tẹ́ yẹn kó gbogbo àwọn oríṣiríṣi tó dé nínú ss gbogbo àti methodology tí wọ́n ń lò wà ní kíni náà. wàlẹ̀ ansọ́ọ̀bù tù ṣàbíbọ ìṣàjà àtúbà ajé ní ìmọ̀ yẹn ká máa lọ yẹ nǹkan wò ẹ bàbá wa ti kó sínú ilé dáadáa sẹ́yìn fọlọ́n forí jìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn ti kó ń nígbà tó padà yé táwa ṣàlàyé táwọn ọmọ yẹn ṣàlàyé bá ń wà láfíà ni kí náà yẹ pé ẹ fẹ́ ṣe ẹbọ lẹ́bi lọ ṣe o ní ọ̀pọ̀lọpọ̀ ẹ fẹ́ gbé ìgbésẹ̀ láì wá ìtọ́sọ́nà lọ ọdọ ń tẹ̀lé kí lọ wá ìtọ́sọ́nà àfààní Quran ló ń kà torí pàwọn babaláwo náà ní ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ń gbé ṣánlẹ̀ ẹ̀yin wá wò pé tẹ bá lọ ọ̀dọ̀ babaláwo ẹ ti di kèfèrí torí ọ̀pẹ̀lẹ̀ ni ó yóò pe kinní kan ẹbọ ní àìsàn ṣùgbọ́n gbà tí mọ̀ dé ni wọ́n sọ̀rọ̀ pé òun àti babaláwo kò fẹ́ sí ìyàtọ̀ láàrin e, ifá tá a tún sédè lárúbáwá ní àbàwá nípa àwọn àfà tẹ bá mọ kíní yẹn gangan rí i pé ògùn dá méjì yẹn náà ni wọ́n ń ṣe ìjì ogbè yẹn náà ni wọ́n ń ṣe ni wọ́n ń tẹ̀ ń bẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa ríjìzún ní àlàlẹ́ṣà ìtọ́ ọlọ́run ní ẹ̀gbin ní gbogbo ẹnu ṣe èṣù ló wà ẹ jìnà sí kẹba lè ṣoríire ìtàṣà ìtọ́ ń fẹ́ gangan ni pé adáwátáwà lùbábọ̀bọ̀ ó fẹ́ dá ìbáṣọ̀ta àti kórìíra sílẹ̀ láàrin yín nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa. Dúró ní Las Vegas l'Amẹ́ríkà ìbẹ̀ ni wọ́n ti tẹ́tẹ́ jù gbogbo ayé. You can just be going to gun you down. Ẹ nígbà tó jẹ́ pé wọ́n ta tẹ́tẹ́ kìíní kan tó ń oríṣiríṣi ẹnìkan kó gbogbo life life earnings yẹ ó lè kó hundred million kalẹ̀ hundred million dollars ẹnìkan dẹ̀ bí ó jẹ́ ó wá lọ wọ́n á lọ assassinate ẹ̀ náà sọ̀rọ̀ tí ó máa dá lẹ̀ padà náà nìyẹn lọ́sà padà ronú wọ́n kéde ní burúkú kan ní Russian roulette Russian roulette géèmù ló náà tẹ́tẹ́ ni ìbọn ni ọta ẹyọ kan ló wà nú ẹ̀ tó bá ti wọ́n ní kó gbé sórí ara rẹ̀ tó bá ti fà á tọ́lọ̀ bá bá ọ ṣé tí ò bọ́ sí déédéé ọta ó tó bá ti bọ́ sí déédéé ọta yóò fọ́ ọ lórí Russian roulette ti ṣe géèmù owó gidi dẹ̀ ni wọ́n máa fi ń ta fẹ́ tó bá pé ayé ti tán jàre kó ń para jẹ́ kó you can check <laughs> tí ẹ bá ka ẹ bàbá yẹn ti ka dáadáa ẹ kan báyìí ètò bedtime máa tó bá ń kọ lóvù tó bá ń sọ̀rọ̀ crime ìjọ gbogbo ẹ̀ ìgbò náà mọ́. ẹ̀ka dáadáa before better end clay this man used to write kí lórúkọ ẹ̀ home area àwọn orúgbẹ́rì i mean this is a Russia Russia roulette yẹn pé this person is not sure bóyá òun máa dé àbí òun ò ní dé. máa yẹn pẹ́ láyé kí wọ́n lo more than ninety years kó tó kú ó máa ń kọ lóvù dáadáa ọ̀rọ̀ àwọn crime ó máa ń investigator ó máa ń ṣe investigation anyway màá padà rántí orúkọ ẹ̀ àwọn èèyàn ká mọ́ àwọn ọmọ wa ọ̀kàwé kankan mọ́ ìsìn fíìmù ni wọn ń wò káàkiri náà torí náà intoxicant ọtí ó máa ń destroy ó ń ba ọkàn jẹ́ ọkàn tí mo gbà lérò ní mind ìrònú ó máa ń bàjẹ́ ẹ mọ̀ pé àwọn olórin náà sọ pé màá jó màá mẹ́mú sí màá fi pàrònú rẹ̀ ìrònú tó yẹ kó o rò bí ayé rẹ ó ṣe dáa tó bá ti mẹ́mú ti pàrònú rẹ̀ nìkan orin ni ó kàn máa kọ yóò bà yá láyà àwọn tí a ń fi wọn lọ mẹ́mú yóò bà yá láyà yóò àmọ́ lọ́ọ̀bù yóò àmọ́ tí wọ́n ń kàtì believe ẹ̀rí pé it's on the top of the world ó ti bàrònú ẹ̀ jẹ́ the heart itself ọkàn ó ń bà á jẹ́ àti ìbáṣepọ̀ láàrin àwọn ẹni ẹ ti ń sọ fún kékeré kan fún yín àwọn orílẹ̀-èdè ní ìwọ̀n àánú problem torí pé àwọn president wọn ọ̀mù tí ni wọn wọ́n á ti ṣọ́ wọn àwọn protocol officer fún wọn sáyẹn tó bá ti mojú yóò ni wọ́n á gbé àwọn pépà kan tó wájú á ti sáyẹn wọ́n á ti sọ fáwọn tó fẹ́ lo advantage yẹn pé don't worry put it down president ni wọ́n sọ ifá gbogbo àwọn contract ti jẹ́ pé kò favour country àwọn ìyá ti fún àwọn protocol officer lówó wọn ni ẹ wọ̀rí táǹtì ọ̀gá bá ti fa sídé tó ti mu tí yóò yẹ wọn kàn ní àgbà ọ̀dà ọ̀dà bíríngì bíríngì àkànṣán gbogbo ẹ̀ lọ to the detriment of the faith. The same thing governors and all people in position. Àwọn olówó mi sign ó sign contract ó sign paper pé òun ti ta company ẹ̀ nígbà tó ti mutí yó. Oníwọ́n fi lọ lo agbárí kan ní ṣèjọba wọn dá àwọn ẹ̀mọ̀ kò ní wá jẹ́ nìkan consortium wọ́lọ́ island. so كيف يسعى في جنون من أقل كيف يسعى في جنون من أقل ọlọ́run ṣàánú wa ọlọ́run kó ṣàánú wa anábìwa Anabiwa ó ní kìí ṣe àwọn nǹkan tá a sọ yìí nìkan lè wọ̀ ọ̀nà tá a gbà láti fi ṣe wọ́n náà ó dé wọ̀ ó là ń pè ní sádò tẹ̀rí àpèlè fitna nínú ṣẹ̀ríà ok Islam ṣẹ̀ríà tẹ̀ ń wò yẹn ìṣe kọ́ọ̀tù ọ̀nà ìṣòwò yẹn ṣe máa ń ṣe lọ́ọ̀rùn téèyàn tó ṣe mástà phd tá lọ lọ sùn the same ní ṣẹ̀ríà ọ̀hún àwọn àfáà wa ọlọ́run kàn kádàrá kí wọ́n tí ó dé ilé ẹ̀sìn kìdé ìgbẹ́ kí wọ́n mọ̀ àgbẹ̀dẹ̀ wa béèrè ẹ̀rọ lọ́wọ́ wọn kàn ronú wọn kàn gbé ìdájọ́ kan jáde orí ẹ̀ ló wà. Hmm? It's a principle of law. ordinarily kìíní look good but ó máa mú ìjù wá wọ́n wá sọ pé kìíní ò right so láti ní stop to bury You are you are prohibiting something in order to prevent evil. Not that that thing is evil in itself so ti erigun so aláwọn law maxims táwọn ní kọ̀wáìdù fìkìhíyà sẹ́kì àwọn maxims wọ̀nyí píńsípù tó tún yàtọ̀ sí law òfin gangan la máa ń lò láti fi fa ìdájọ́ yẹn yọ. olànà bìbí sọ pé làánà lọ olè kọmọrọ ọtí yẹn gangan ọlọ́run ṣẹ́bi lè ṣáárí bùhá ṣáárí bàá ẹni tí ń mú bá ìhà ẹni tí ń tà tàtún ni mùtàbá kí ni wọ́n pè é àwọn tí wọ́n fi ń ṣòwò àwọn tó rù àwọn tó ń fáwọn èèyàn àtẹnitójókòó tí wọ́n nídìí tábìlì kan tó mú nídìí tébù alábi ṣẹ́dílé gbogbo wọn because it can lead to evil láti stop ẹ̀. ìyẹn ló bá fẹ́ pé tọmọ yín bá lọ yunifásitì olóòṣè lẹ́tẹ̀lẹ̀ wọ́n á fún níṣẹ́ ní iléeṣẹ́ ọtí kò gbọ́dọ̀ lọ ẹjọ́ wọn pé kó má lọ ẹ wá ṣàdúrà fún gẹ́gẹ́ ẹ̀yin ni bàbá ẹ̀ pé ọlọ́run ó fún ọ ní iṣẹ́ tó dáa ju ilé ìlọ ọlọ́run máa fún ó ní mistake táwọn ọmọ wa ń ṣe nígbà tó ń rìn they just need to come home tell their father their mother ọ̀nà dí òun òríṣẹ́ òun ti wà lábùjá ẹgbẹ́ ẹ̀yin tẹ́ wà lábùjá for the last seven years tẹ́ ẹ̀ríṣẹ́ padà wá bá àwọn bàbá yín lé kí wọ́n ṣàdúrà fún yín. ànábì ló sọ sallallahu alaihi wa sallam ànábì rídọ̀lọ́ ìfì àbì ìyọnu ọlọ́ọ̀bẹ́nu ìyọnu bàbá wà sákọ̀tù láì àbì ìbínú ọlọ́ọ̀bẹ́nu ìbínú bàbá ẹ tí bàbá bínú sí tó lọ Àbújá tàbó lọ kò lè lẹ́tí ń kọ́ mo wá ìyọnu ẹlòmíì lọ lé ké kẹ́ òun lò nígbà tó lọ lé ké bàbá gangan ìbínú bàbá ló fi wá ńgbà tó dé bàbá ní tó àmọ́ tó ni bàbá ṣe ọkàn ti ṣe pé ẹgbẹ́ tó àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ tán àìgbọ́ burúkú lẹ́nu abọ́ tó tó yẹn ní mímì pẹ̀ tó bá gbé ọlọ́wọ́ bó nítorí àsìkò àwọn nǹkan wọ̀nyí ọtí mímu tá a tún ṣàlàyé gbogbo táwọn èèyàn jẹ àìsí gbogbo ẹ̀ ní ìsìn ó láwọn ipa tó ń kó láwùjọ lórí ẹnì kọ̀ọ̀kan wa intoxicant damage the body and the mind dey cause brain damage ó ń bọpọlọ jẹ́ addiction yóò wá di pé téèyàn ò bá tí ì mú ọkàn ò ní balẹ̀ ẹ bá wọn fóònù mi mo fíìmù bọ́ọ̀ ìwèrè kan wà ní ìgbẹ́ mò ń bọ̀ ní mọ́ọ̀sì láàárọ̀ táwọn bá ti ń bọ̀ mọ́ọ̀sì yóò ti dúró níwájú ilé ọtí wọ́n á ń lọ mọ́ àrí tó tún mú igbó ra ó tún mú ó sì fi ya wèrè mo wá lọ sí style kan mo wá ń ṣe bí ẹni pé mò ń wo kó bá pọ́ kìíní mọ́ lórí ó ní mò ń fi mò wèrè ó sì mú igbó yẹn ó ti wà addicted same thing ní àkùnbá ọ̀nà tó yà sí permanent site téèyàn bá ń bọ̀ láti ìwárọ̀ láti junction ìwárọ̀ the first one téèyàn rí bá the right tó dàbí pé ó fẹ́ yàwọ̀ tó lọ right báyìí wèrè kan jókòó síbẹ̀ obìnrin ní láàárọ̀ kùtùmùtù orí ó tún mú igbó mi tó ní ó pè ní addiction bàbá kan wà nítorí ẹ̀dá àrùn wọn ní gbólómù ní kàrẹ́yìn a mẹkáníkì wa sọ pé torí ẹ̀ bá wálẹ̀ ó mọ mọ́tò tún ṣe jà wọn lọ fáwọn gan máa ń pè táwọn bá rí kórí ẹ̀ wálẹ̀ pé wá bá a sọ́ọ̀fù pírọ́blẹ́mù tó bá ti lọ mú kinní ẹ̀yẹn rí ẹ̀ ti dàrú. so addiction nìyẹn ọ̀pọ̀lọpọ̀ professor wà university kan ti wà addicted professor tẹ́bàdénú yàrá ẹ̀ kò ní ṣíà kò ní nǹkan kan gbogbo owó tó rí àwọn nǹkan ìní fi ń mu yunifásitì kan wà ní ìdákọ̀ ẹ̀ torí mi ìmọ̀ tí lọ́ọ̀ sọ nípa ẹ̀ private university ni àwọn olówó kan bẹ̀ wọ́n á pè mí ní Ramadan lecture ọ̀rẹ́ wa kan lecture bẹ̀ mo wá ní ah, àwọn ọmọ yìí ṣe àǹgbádó nígbàdùn o ó ní kí mo sọ fáwọn èèyàn kan mọ̀mọ́ ràn ọmọ wọn wá bì ó ní wọ́n ṣe wà yẹn ó wá sọ ẹnìkan nu wọn ó ló ń gbé mọ́tò lọ mọ́tò ẹ̀ bàjẹ́ lọ́nà ó ló kàn pé bàbá ẹ̀ pé mọ́tò ẹ̀ ti bàjẹ́ síbi ó gbé o ó dẹ̀ wá mọ́tò mi ó dẹ̀ padà sí campus ó tún wá kàn sẹ́ndì one million fún wọn wìdí èlú ìkan wọn tó ti pe dáàbì wọn tó owó yìí ti kí wá ní effect díẹ̀ wọn tún ti fò lọ sí another effect economic effect bàbá ẹ̀ dẹ̀ jẹ́ mínísítà àti àgbéyẹ̀wò wọn kówó nàìjíríà jẹ láti satisfy ìmókùmó tọ́lọ yẹn mú nígbà tó ń san tó àwọn mílíọ̀nù sí ìyàn ìwé èlú ìgbóná tuntun èló ni sálárì mínísítà hmm. ọmọ gọ́vnà ó lọ́mọ mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta mu drug gbogbo allocation federal government yan fún state half well àwọn ọmọ ẹ̀ ní òun náà tó fi mu drug ó wà nù tó bí ní South Africa táwọn South Africa ní Nàìjíríà ẹ̀ máa lọ lóyún ó dẹ̀ láwọn ọ̀ràn kan tí wọ́n lórí ṣe ṣùgbọ́n torí hate eh, speech lọ́ọ̀ kan tí wọ́n gbé jáde nìyí dárúkọ ìran kankan torí àti àwọn èèyàn tó wà lọ́hùn wọ́n láwọn ṣe restaurant àwọn ń ta oúnjẹ ṣùgbọ́n nínú lọ́hùn kínní yẹn ni wọ́n mu àwọn ọmọ wọn wá mú wọ́n ti wá wà addicted ó ti di bárakú wọn ò wá rówó mú wọn lọ ṣe crime láwọn ọmọ wọn tí wọ́n yé ṣe káwà tó délẹ̀ òun wọ́n ti wá ní ẹ máa lọ lù yín tó dáa béèrè wọ́n ní wọn ò dọ́dọ̀ àwọn pé wọ́n ti mọ àwọn ọ̀ràn tó dá wàhálà rẹ̀ addiction nìyẹn hmm? ọlọ́run kò ṣá depression and mental illness yẹn common àwọn èèyàn kan ẹ gbọ́ àwọn celebrities wọ́n kàn lẹ́nu ní wá depressed The ni pé ó ti fẹ́ ya wèrè kò sí ní tó bá jù mú kú mú lọ ọ̀pọ̀lọpọ̀ ní o kì í ṣe pé ònìkan ló lead to liver and heart disease ó ń bẹ̀dọ̀ jẹ́ ó ń bọkàn jẹ́ loss of self control wọ́n èso yẹn fún yẹn tí wọ́n máa fi káàkiri àwọn àfáàní ìdàgọ́bàlẹ̀ àkìlú hadọ̀rọ̀ sharp when the intellect disappears evil appears tí láàkáyé bá ti lọ aburú ló gbé yẹn láàrin àwọn ọ̀dọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí mú àwọn ọmọkúmu yìí it leads to poor academic performance ọmọ òní mọ̀ wíwọ́ tí yunifásitì ẹ̀rọ ọmọ mi tó ti wà ní four point five four point eight ní ọ̀rẹ́ level ó dẹ̀ gbé wọ́n tún ọ̀rẹ́ level báyìí kí ọ̀rẹ́ level ẹ̀kan ni kó já àwọn lẹ́jọ́rọ̀ àdójú wọn níbẹ̀ yóò kéré wọ́n wá máa kánsẹ́lì ó ti mú drug kò ní mọ̀ wíwọ́ kò ní ṣe dáadáa school drop out ọmọ mi ti kó school three years ago Parents ò mọ̀ pé kò ṣe adẹ́wà ń bẹ̀ lójú àwọn pẹ́rẹ́ǹtì owó tí wọ́n sẹ́ǹdì sí kìíní yẹn ní fi mú criminal behaviour gbogbo cost kò rọ ẹnikẹ́ni torí rẹ̀ pé lọ́rùn láti gbé àdá kó sì mọ́ fi wọ̀nyàn wò kó ṣá ó ti jẹ nǹkan kan tí òní jẹ́ ọmọ ti ṣe lọ́wọ́ tẹ̀bá làwọn tó wà ń kọ́ tẹ̀bá jọ jókòó tẹ̀bá ń sọ̀rọ̀ wọ́n jẹ́ ń tù tẹ́jì ọmọ rẹ̀ rìn sí ọ̀gbìn bọ́ tó bá fẹ́ lọ operation ó ti ní tí ó jẹ ó ti kúrò n'aka yẹn ti kúrò nítorí èèyàn hmm? loss of ambition ọ̀pọ̀lọpọ̀ tó lóun fẹ́ dẹ nílá ni òkadà dín nǹkan kan etí títì ní ti ń ṣá pépà destruction of future potential gbogbo tó ló fẹ́ dàjọ́ wájú ó bàjẹ́ Hmm? The, youth who, are, who should be building the future end up destroying their own life. Àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n máa ká máa fi ká máa nírètí pé àwọn lọ́jọ́ ọ̀la wa àwọn ọ̀dọ́ yẹn ti bá yé ara wọn jẹ́ kí wà lọ́la lórí ẹbí domestic violence ọkùnrin yìí òde yóò gba etí ìyàwó ẹ̀ gbáà ó di mọ̀mọ́kọ́mù ìyàwó mi sọ fọ́kọ ẹ̀ pé kò da bàbá alágbájá yóò ta ń pa ni ó lè sọ pé òun kọ́ lẹ̀ financial hardship ọ̀pọ̀lọpọ̀ tó gbowó oṣù kò sí tí ò jẹ́ kówó oṣù ó délé ó ti jẹ gbèsè ọtí sílẹ̀ nílé ọtí bó ṣe gba sálárì ní òṣèké ni yóò máa transfer hmm. kò ní jẹ gbèsè ata àti tomato tí ó transfer sálárì sí wọn táwọn living síbẹ̀ àbí búrẹ́dì tí wọ́n ń jẹ àbí pọ̀nmọ́ lọ́dọ̀ ń pọ̀nmọ́ àbẹ́ran lọ́dọ̀ ẹlẹ́ran fún oúnjẹ ẹlé ṣùgbọ́n yóò jẹ gbèsè ọtí tó ti mú kalẹ̀ lọ́hùn yóò àmọ́ transfer owó gba bí mo wà ní báràkì tí mo sáàf ní eighty two days mo rí ìran lọ́dọ̀ àwọn àmì <laughs> ẹja gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan broken homes ọkọ àti tí ọkọ àti ìyàwó bá ti sí lójú kan àfàìmọ̀ lọ́rọ̀ ọmọ wọn àfàìmọ̀ ni. Family suffers deeply when one member fails forced into addiction. ẹgbẹ́ wo lè tábà ti lọ́mọ kan tó ń jẹjẹkújẹ wàhálà bá lẹ́yìn wàhálà bá torí tiẹ̀ lẹ́mọ̀ mú bọ́. láwùjọ ń kọ́ Boko Haram tí wọ́n ń sọ yìí banditry tí wọ́n ń sọ yìí gbogbo àwọn organized strike wọ́n ń sọ kò sẹ́nìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́sìn ni wọ́n ń ṣe ṣùgbọ́n ẹ̀rí tí wọ́n bá dé káàmpù wọn sì wọ́n bá gbogbo àwọn hard drugs níbẹ̀ torí pé àwọn nǹkan tí wọ́n ṣe kí nǹkan déédéé gbéyàn kó gbé ọ̀bẹ kó lé lọ́rùn kó dù kó mọ̀ ní lára kéèyàn wọnú ìlú kó sọ náà sí ìlú yẹn tó jóná ṣe pé àwọn villages ni wọ́n lọ bí àwọn abúléko bá a sọ náà sí kí wọ́n wá dúró ẹ̀ tó wá bẹ́ẹ̀ kọjá kẹ́mọ bẹ́ẹ̀ kẹ́mọ pa wọ́n ti jẹ nǹkan ní ojú ti ranko tí wọ́n bá ti wá ṣe bẹ́ẹ̀ for long yóò wá ti di bárakú so aburú ẹ̀ là ń wò yẹn ẹ́ road accident ọ̀pọ̀lọpọ̀ driver tó pa àwọn èèyàn ńláńlá tí wọ́n gbà pé kó drive ìjẹkújẹ ló jẹ can you imagine báwo lèèyàn ṣe máa wò ó ní gáràjì láàárọ̀ driver fẹ́ gbé wa kọ́kọ́ mu pẹlẹbẹ méjì mẹ́ta ojú ẹ̀ wá ń pọ́n àwọn driver ní ẹfílẹ̀ tí ó jẹ tó fẹ́ jẹun òun ni ó jẹ́ kí ó lè wa mọ́tò débi tí ń lọ kò correct ìrọ̀rùn they are addicted to it tí ò bá jẹ́ yóò máa sùn kìíní yẹn tó bá wá yá eventually kini yóò padà tẹ́ẹ̀lì lára ṣùgbọ́n wọn ò ní mọ̀mọ́ wọn aláyé ló ń ṣe tàbí òun àti kí nígbà tó du ṣíàmà tí wọ́n sà sí pé kìíní yẹn ló ń dà láàmú àwọn tó ti mú sẹ́yìn ìjọba ló yẹ kó gbé wọn ṣe náà gbà kan o wípé gbogbo ibi tí gáràjì wà kí wọ́n tàbùkù mù yẹn bẹ̀rẹ̀. as a researcher mo wà ní Ìbàdàn ní wòròkì mo lọ jókòó táwọn ọlọ́kọ̀ mo rí pẹlẹbẹ tẹlómi kó jáde lápò àtàwọn ìgò kéékèèké wọ̀nyẹn ẹ wọ́n sí tábí ilẹ̀ ló bá wọn ṣe lóde amusement ọ̀rọ̀ ti aspect religion mo lọ face ìṣàlẹ̀ mo kàn wá surprise hmm. ẹ tẹ́mi rò kó lẹ́sìn jù nù wọn mo kàn rí tó kó jáde yẹn pẹlẹbẹ wọn kà báyìí ajáfẹ́lẹ̀ ilé òmọ́lẹ́mí wọ́n á bá ṣeré mi ní àá ah, ah. mo ní táìmù kan wà tó yẹ pé ti mo gbógidé náà ó lóun mo gbó gan ó lóun kan fi yẹn lòun filẹ̀ tó wà fọ́ sórí ilé mo ní ó fi hàn pé ilé ìlú ẹ̀ ti rà ní lágbára náà torí wà á ti mú ìdí ìlú ń gbọ́ lọ́wọ́ wà á ti bàbá mú ìdí à ó láwọn á padà fi ilé náà lẹ̀ ó ní wọn ò bímọ oníṣìí wọn gbà tó wà ń bẹ̀ ní gbàá torí yẹ gbogbo ni ló ń fáwọn èèyàn ẹ mọ̀ mo kàn ń fẹ́ láti wo mẹ́nà kìíní yẹ bó ṣe pọ̀ tó àti ṣé wọ́n lè kílẹ̀ conclusion mi ni pé táwọn àfáà bá lè ṣiṣẹ́ dáadáa lẹ pẹ̀lú àtìlẹyìn ọlọ́run wọn lè dílẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. nínú economic effect torí time health care nígbà kan mi ò ráyè kí n lọ kó àwọn statistics yẹn wá but at as when I was in Futa mo ráyè kò wá rọrùn nígbà náà láti kó statistics bíi ìsìn níbi ìmọ̀jìlì but mi ò ráyè dáadáa ṣùgbọ́n at that time France government ìjọba France wọ́n ní owó táwọn ń ná láti tọ́jú àárẹ̀ tó ń wáyé látara ọtí mímu ó ju owó orí táwọn ń gbà lọ́wọ́ àwọn iléeṣẹ́ ọtí lọ. I don't think you get it coach ṣogẹ́ẹ̀tì tí mo sọ ìjọba France said the money they use to subsidize health care to take care of people who are addicted to drugs kí ni tí ẹni tẹ ń sọ náà akọ́lì kan mutí nìkan wọ́n ní ó ju táàkì táwọn kọ́mpìnì yẹn ń san torí pé àwọn kan ó padà wá sọ fún wa pé ṣe báwọn kọ́mpìnì yẹn ń san táàkì fún ìjọba ìjọba tí wọ́n bá lọ ṣe calculation owó tí wọ́n san fún ìjọba kò tó owó tìjọba máa ná lórí àwọn tí àárẹ̀ tó ti dálẹ̀ láwùjọ olóṣẹlẹ̀ lamẹ́ríkà tó fi lé gbogbo àwọn tó ń ṣe sìgá òfin ni wọ́n fi báyé wọn jẹ́ gbogbo àwọn tó ti mu sìgá tó ní káńsà wọ́n ní kí wọ́n máa sú wọn àwọn adájọ́ wọn ti fún wọn lọ́wọ́ wọ́n ní kí wọ́n san hundred million pélé ẹ̀sùn ilé ẹ̀yìn lẹ́bọ̀ kan ìjẹ́ tí wọ́n ti wá ní mo kà á gbà yẹn mo dẹ̀ fọ́lẹ̀ ní kí ìjọba amẹ́ríkà kúkú sọ pé àwọn iléeṣẹ́ sìgá wọn ò wá ni wọ́n fi fáwọ́ wá sí so sẹ́nìkan bá lọ mú wáyé pé torí iléeṣẹ́ eh, ọtí kan wà ní ugbẹ̀ láàárọ̀ báyìí tẹ bára àwọn èèyàn tó ń tò tún ní mọ́tò tó fi ń kó àwọn èèyàn wá ń ṣàdúrà fún yẹn ó job mo ní ignorance ali wọn ló ní ignorance works more evil in the body than cancer. alìjáàlú àdọ́rù mínẹ̀lẹ̀ àkílà ti fi jẹ́sẹ̀. àìmọ̀ kan ṣe ara lọ́ṣẹ́ ju àrùn jẹjẹrẹ tó ń pè káńsà lọ káńsà ẹni tó bá mú nìkan ni ó pa kò nípa ẹni tí ń tọ́jú ẹ̀ kò nípa ẹlòmíì ṣùgbọ́n àìmọ̀ kan lè pa odidi ìlú àpẹẹrẹ tí màá fún yín ẹyọ kan ní ìbá ti ẹ̀mú kejì wá ìyẹn tẹ bí wa láyé jọ ìtàn tí wọ́n sọ ń pa wọn ṣùgbọ́n mi níwùn yẹn wá èyí tí màá mú ni electricity wáyà jálẹ̀ omi wá dà sí ọmọ kan wá débẹ̀ ìyá ẹ̀ wá ọmọ tó sáré lọ ọmọ mi ọmọ mi kí ni ó sí ọkọ̀ dé kí ni ara ò gan ni ẹn tó wá wá dé wọn à orí ọmọ yìí ò láàánú òbí ó lọ sí power source ó lọ pa ìgbà náà ló wá kó àwọn èèyàn the environmental hazard lásán tí iléeṣẹ́ ẹ̀ ti dá sádùúgbò bí tó wà tẹ bá gbẹ́ kànga ń bẹ̀ ń sìn ògógóró lẹ́nu fàánù kànga kò sómi sọgbẹ́rú báwọn èèyàn ń ṣiṣẹ́ wá wo omi ibẹ̀ yẹn ti bàjẹ́ gbogbo àwọn ilé ibẹ̀ ń pààlù ẹ̀ ti bàjẹ́ I'm talking of environmental hazard alone gbogbo ọtí tó wá ń fọ̀wọ̀n èèyàn yẹ àyọ̀rẹ̀ tó máa jáde ń bẹ̀ gbogbo owó tó lòun sàn yẹn kò tó kò kó ńlẹ̀ so ọlọ́run kó ṣàánú wa nítorí náà productivity ó máa lọ ìgbà tó yàn mú tí tó mú tí yóò tó tọwọ́ bọ machine lẹ́nu ó gé ọwọ́ ẹ̀ sọ́wọ́ yẹn tún wúlò mọ́ àtàwọn nǹkan bámbámbámbámbámbámbá ọ̀rọ̀ ẹ̀kọ́ pọ̀ hmm? àwọn promising youth wọ́n ti sọ̀rọ̀ ń pa àwọn yẹn kí ló dé táwọn èèyàn àwọn ọ̀dọ́ fi wá mú gbogbo àwọn nǹkan wọ̀nyí peer pressure ẹgbẹ́ kíkó wọ́n ló ba kí ni jẹ́ ìwà rere ó bàjẹ́ ànábì ní àlèmọ́rìwò aládì ní kọ̀lì ìlìlì èèyàn ẹ̀sìn ọ̀rẹ́ ni ó ṣe ìyẹn pé ìwà ọ̀rẹ́ rẹ̀ ni ó máa hù á ní lèmọ́rì ìlà tó alfa sí kọ̀rí ìnáwó fa iná kọ̀rí ní ìbìlì mùkọ̀rọ̀ ni yàkùtẹ́dì Ẹ̀mí ìmọ̀ ní mi ní ráyè kọrin. Wà kó ló kọrí ní ilé kòkó ènìyàn àwọn tíṣà ó ti dé primary school ẹni tí ò bá mọ̀. Ó ti dé primary, ó ti dé secondary dáadáa capital for higher institution drug abuse ó ti wọ secondary ó ti wọ primary school two gbogbo àwọn secondary school ni wọ́n mú bẹ́ẹ̀ bá lọ sí school school kan mo pitch mẹ́ àṣé igbó kan tó wà lẹ́gbẹ̀ẹ́ school wa ọ̀nà ẹ̀ lè rọ́nà mẹ́ àṣé wọ́n ṣe òpó bí ẹranko wọ́n á gbẹ́ kíní yẹn èèyàn wọ́n máa ń crawl wọbẹ̀ ni ẹ̀ lè rí jíṣẹ́ tíṣà bá wọbẹ̀ ibẹ̀ ni wọ́n àbẹ́ńtẹ̀ bẹ̀rẹ̀ ti ń mú nǹkan wọ́n ti ń gbẹ̀ wọ́n pàdé ẹjẹ́ ń bẹ̀ wọ́n jẹ́ pìrìpì wọ́n dáná. ìgbóyàn ọ̀dẹ̀ jù ṣúrú báyìí lọ. sọ ẹ̀yìn ọ̀lọ́mọ owó gbólájú kékeré yẹn wọ́n wà nígbà tí crime bá ń ṣẹlẹ̀ náà lò àwọn tó ń dálẹ̀ ibi tí wọ́n wà náà lò bí kékeré ni. ìlẹ́kẹ́ àwọn ọ́fíṣà tó wà intelligent ò ní dára wọn láàmú wọ́n ti mọ̀ pé náà lò ní gbogbo ìjọ sọ pé wọ́n kidnapping ní ọ̀nà Àkúrẹ́ àwọn tó ń kidnap ibẹ̀ ni wọ́n gbé tó tẹ́ bá lọ ń ṣe wàhálà tẹ́ wá wọn lọ ní ogbó ẹ̀kan dára ilé ni bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ sí ń ṣe ẹ̀yẹ they are inside that place kò dẹ̀ síbi tá àti rí wọn gidi kan tí mò ń kú mu lọ tó bá kàwé ta ló pọ̀ ọmọ ọba owó ẹ̀jẹ̀ tí Kọ́lá eh, tó kọ hmm? ẹ rí i pé investigator tó ṣe wádìí ń bẹ̀ yẹn fún hmm? Akin Olúṣínà yẹn ẹ rí pé ilé ẹmu ló lọ ọbẹ̀ ló ti kó gbogbo wọn ló ti gẹ̀ẹ́tì wọn ọwọ́ tamù kò ṣèkà àwọn síríìsì ẹni tó nǹkan àwọn míì náà tó kọ ẹ pé gbogbo wọn yẹn ẹ pé ìdí tó fi dé ìlú èbó olóṣà ìdí gbogbo àwọn eré àyàn àwọn ìbẹ̀lẹ̀ ti rí drug àwọn ìjọba dẹ̀ ní pọ́lísì kan ghetto wọ́n mọ̀ọ́mọ̀ fi ilẹ̀ káyé àwọn ọmọ bàjẹ́ dáadáa ńbẹ̀ kódà àwọn ò ní kọ̀ǹtù wọn because àwọn ọmọ tí ẹ jẹ́ káyé wọn máa bàjẹ́ àwọn ọmọ àwọn ọmọ ẹyẹ wọn máa já tó fi wá dé ìlú èkó tó fi dé UK ni o the ara area onáńpẹ ní unconfirmed area táìmù kan wà ọmọ nàìjíríà kan ó lọ sí club house bí àti wọ́n ti ṣòfin kí ẹ má mọ sìgá bọ́ pípé ìjẹ́ni ẹ̀ mọ̀gá ojú wọ́n kàn tẹ sìgá mọ́ lójú ìjọba ọ̀gá because ibi tó lọ yẹ ọ̀gọ́bà rẹ̀ àwọn fi wọ́n lẹ̀ kill yourself ó pọ̀ àwọn black ló máa ń pọ̀ bẹ́ẹ̀ ní us is a deliberate attempt but that's another thing entirely mi fẹ́ lọ síbẹ̀ yìí so bí mo ń gbìyànjú láti sọ ni pé gbogbo criminality drug abuse ó bi ìmúkùmù so ànábì wa Muhammad ó ṣàlàyé fún àwọn ọ̀nà àbáyọ Islam ṣàlàyé jẹ́ kí mú Islam wá alákọ̀ọ́kọ́ ó ní ìgbàgbọ́ tó yè kóró when the heart is connected to Allah harmful habits lose their attraction tí a bá ti so ọkàn wa pọ̀ mọ́ Ọlọ́run gbogbo àwọn ìwàkúwà tá à ń hù tẹ́lẹ̀ á padà gbé jùlẹ̀. agbọ́dọ̀ ní tó ń pè ní tẹ́rìbíàtù islamiyà islamic education ẹ̀yin afá àtẹ́gbọ́ mọ́ ń kéwú àsìkò ti tó láti mọ́kọ̀ọ́mọ ní alifata tẹ́nì ha nìkan àgbẹ̀ tẹ́yìn bá lọ lé kéwú mo sọ fẹ́ nìkan ní ọmọ lọ lé kéwú níwọ̀n kọ́yàn lẹ́sìn ní lé kéwú kéwú ni wọ́n máa ń kọ́yàn lẹ̀ sọmọ ẹ bá ti délẹ̀ alifata tẹ́nì ha alifẹsọ tẹ́nì yí alidewọ tẹ́nì hu ihu bá fata tẹ́kọ̀ọ́ tẹ́sì lọ lé nìyẹn

àbí tẹ bá ní kí wọ́n wá jẹ́ bí olórí pé àwọn ń ṣàfà kọ̀m̀plẹ́ àkọ́kọ́ rẹ̀ ní pé ẹ̀ tó ẹ̀sìn yẹn gangan wò kọ́ wọn. Ah, mi mọ bí mo tún lè ṣàlàyé ẹ̀ jù báyìí lọ kò sáàyè nígbà tó mú mọ́ examples wọn. so when they go lọ kéwòn yẹn you will see that morally they are not reformed mo lọ sílé ike nǹkan mo kàn wá àwọn ọmọ ilé ike ètò get punk ètò ṣe gbogbo wọn wọn kàn ṣe bí ọbí ìpátá ilé ike òní bí kọ́mọ bí skul mọ ni àti ilé ike òní of course i know what i'm saying so ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀ bá fẹ́ fọmọ sílé ike ẹ béèrè lọ́rọ̀ àwọn afáàsù náà wọ́n sọ ọrú ilé ike tẹ̀lé mọ́mọ yìí lọ tí ó fi dé tí ó mọ ṣẹ̀sìn. and take the truth sir they are not wọn ò kọ́ ẹ̀sìn nílé kéwú wọn lọ kọ́ kéwú ohun tí wọ́n bá fi dé ẹ̀mí rí kí wọ́n ṣe ẹ̀sìn yẹn. níta máa ẹ̀sẹ̀tì nípa ẹni tó lọ sílé kéwú tó bá dé tẹ bá ká ṣùgbọ́n àtàn sàrámà lẹ́kọ̀ọ́ ọlọ́run bá lẹ́kọ̀ọ́ láṣọ báyìí ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ àfiraka o tó bá dà ilà kó tó máa sọ̀rọ̀ lọ́n díẹ̀ alásàrì kó sọ díẹ̀ mọ́gìrìbì kó sọ díẹ̀ ìṣá kó sọ díẹ̀ tó bá jókòó wájú ló wà nígbà tó bá dìrọ̀lẹ́ ta ti toko dé gbogbo àtà lọ sí kòkó kankan tábà ti tí wọ́n gírígì kó tún rọra fi ọ̀rọ̀ ọlọ́run kó fi panu fún wa kó ṣe mọ̀ díẹ̀díẹ̀ òun náà wà lóko tó bá jẹ́ káfíńtà ní ẹgbẹ́ káfíńtà yóò mọ̀ ṣàlàyé ẹ̀sìn fún wọn díẹ̀díẹ̀ ṣùgbọ́n torí pé kò ẹ̀sìn fákìlù ṣe làyè sí iṣẹ́ yẹn ò ní kò ní fún yẹn. tí wọ́n kọ́ ni literature wọ́n mọ literature gan irú orin tá a fà ń kọrin Àwọn ẹ̀jẹ̀ tí tuntun tó ní ìjọra ń gbádá láàájọ́ kí láǹfààní gbogbo orin tó kọ yẹn. Ìjọba ìgbà tí lárúwá ìsáwọn akéwì kéwì. What is this? Kí ló ń sọ? Ṣáyà Kùránì ti sọ́ńdá dì ìsìnkú. Ibi táyà Kùránì kún kalẹ̀ tó bá fẹ́ wáyé gan wọ́n fẹ́ mú ọ̀rọ̀ ìkímọ̀ wá lórí nǹkan tí wọ́n kó tù ú tòbí ẹlòmí òjò kò lè tó yóò ha orin títí tí tó bá wá dé bẹ́ẹ̀ pé síbi kò mọ́ orin ní òun akọ kí ni ojúṣe mùsùlùmí sọmọ kí làwọn ojúṣe tó yẹ kó o ṣe kò ní sọ yóò kàn kọrin kọrin kọrin kọrin ọ̀rọ̀ àwọn nǹkan méje kan wà tó bá ti sọ lẹ́yìn náà àwọn nǹkan mẹ́ta kan tó wà kíní so it's one of the major problems we have ṣẹgbọ́n so islam ní agbọ́dọ̀ ní islamic education bí mo ti lọ nìyẹn agbọ́dọ̀ ní ẹ̀kọ́ islam gangan kì í ṣe kéwú kéwú ni àtẹ̀gùn sí ẹ̀kọ́ islam ṣùgbọ́n àtẹ̀gùn yẹn nìkan làwọn ní ibi tó yẹ kátẹ̀gùn gbé wọn dé wọn ò sí wọn ò débẹ̀ they they they they they they prioritize the ladder the stairs but they did not prioritize where the stairs is going to take them to wàsílà ni ọmọ yín fẹ́ ṣe law ní yunifásitì ó gbọ́dọ̀ ṣe literature in english government english fún rẹ̀ mathematics àti islamic studies ó wá mọ kíní yẹn débi wípé literature yé débi pé gbogbo shakespeare ló mọ̀ kó wá ṣe law yẹn finally ìsí ẹ̀ lọ́ọ̀yà bọ́rọ̀ àwọn ọmọ wa tó lọ lé tí ó ṣe rí nìyẹn àwọn tó pọ̀ jù nínú wọn. so ìtòyẹ tí wọ́n fi ṣe law tí wọ́n lọ kọ́ yẹn ni wọ́n mọ̀ wọn ò mọ lọ́ọ̀ yẹn. that's why you see them parabulating sọ́rọ̀ ẹ̀sìn bá ti délẹ̀ wọ́n kàn ronú ronú wọ́n ṣàgbé kàn sí lẹ́sẹ̀ kan sọ pé àmọ́ mọ́. they cannot give clear judgment because the knowledge to give it is not there. báwo lè yóò ṣe lọ lẹ tí jáde sánáwì ó ló fẹ́ mọ̀ ṣàfáǹdù. I don't mean anybody mo ṣe ń sọ̀rọ̀ yìí o mi ò fájẹ́ tẹ́lẹ̀ bọ́dì why don't you proceed ẹ ti ọmọ tó jáde ss three tí ò ní lọ nce ní kó tó lóun fẹ́ ṣe teacher please wà lọ nce now kò dẹ̀ ní dúró lẹ́sìn yìí a lọ ṣe patent lákùnbá òun fẹ́ ní degree òun fẹ́ ní àwọn teacher primary ti ní phd bọ̀ọ̀tẹ́ ìbá ti lọ ilé iṣẹ́ tó bá ti dé tíra fàwákì tí wọ́n ti ń ké láti 1960 láti fífi yẹn nìkan náà ló ń ká kò proceed ṣèbí wọ́n ń ké ní college of education lókè ní. No wáì tó lọ ṣe arabic ti bẹ̀ kún ètò ṣe ṣebí wọ́n ń ṣe ní irú àfààyàn fún yóò lọ bá yunifásitì kánò ibẹ̀ ló ti jáde ó ṣe arabic arabic nìkan kọ́ ló wá ṣe ó tún wá ṣe arabic with education ṣe pé ọ̀tọ̀ ní kí wọ́n ṣe arabic that's language òun tún wá fi education kún tiẹ̀ báyìí lómi àtàwọn akéwì lè kéwì lè lẹ yàrá àtònímọ̀ pọ̀ gan-an òun ni so mo emphasize Islamic education because is the bane of this society ó gan ló ń fún àwa mùsùlùmí ní problem àáfàá tó fẹ́ san nọ́tàlí tí wọ́n ní kókó mọ̀ gógóró àwọn nọ́tàlí kan wà ẹ gbọ́dọ̀ mọ̀ gógóró kẹ tó sà tẹ́ ẹ̀ bá mọ̀ mò ń sọ fún yín báyìí àwọn nọ́tàlí kan wà kẹ tó sà ẹ kọ́kọ́ mu gbó tẹ́ ẹ̀ bá ti fa gbó ẹ̀ lè ṣiṣẹ́ yẹn where is the Islamic education ẹ̀kọ́ ìsìlámù dà so this is it o ṣẹgbọ́n tẹ bá fẹ́ kọ́ ọmọ yín kéwú dáadáa ẹ béèrè ilé tí ó tẹ̀ fún ọmọ yín sí ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ kéde ibi tí ó ti wúlò. èèyàn lọ lé kéwú bá àwọn òṣèlú fún ẹ̀ńṣẹ́ ṣèbí tẹ̀yìn bá jáde ẹ̀ńsì ń sìn tí òrìṣẹ́ ọkọ̀ ẹjọ́ kan ìjọba ọ̀sán aṣọ pé òun fẹ́ tẹ̀ implement. ìjọ sí ní ìsìn wọn gbé panápaná dé gbogbo àwọn tó ti ní sàkéjì wọn gbà wọn síbẹ̀. àbí ìjọba ń jọ sí olóògbé gba tíṣà bí òkè ẹgbàájú one thousand three báwọn kan tún jọ ẹ tí wọn bá lọ lé kí ó ṣe dìgírì níwọ̀n gbà lónìí wọn gbà ẹ lọ́la àwọn adájọ́ ṣẹ̀ríà ni wọ́n ń wá àwọn assistant tó máa jókòó tí wọ́n tí ó mọ bá wọn ka judgement tí ó mọ bá wọn kọ́ just like wọ́n ṣe ń gba àwọn lọ́ọ̀yà yìí gba àwọn Arabic ní foreign minister of foreign eh, ìtìlẹ́ọ̀gbẹ̀ affairs because Nigeria ní diplomatic relations pẹ̀lú àwọn Arab countries tó bá kéwù lọ bẹ̀ náà lọ́wọ́ bá wọ́n ṣe translation àwọn glo yíyá tẹ̀ gbogbo àwọn network yẹn ló ń gba àwọn graduate Arabic because ẹ ní nǹkan ṣe pẹ̀lú àwọn arab nation mm-hmm. àbí gbà tẹ lọ mọ́ta àwọn kò sí nẹ́tíwọ̀kì tẹ bá pé mọ́ta ń ṣe ẹ̀rí tí ó sọ kí ó ní ó sọ sí iná rọ́tman lẹ́kì tẹ́tìlẹ́ la yóò kéde ti sọ́ọ̀lù bí ilẹ̀ àrùn lọ́dún jùlọ ètò sọ́ọ̀lù bí ìṣọ́ọ̀tì àhà yóò sọ fún yín number the number you are called is not available call later so dáhùn ìdájọ́ pé àwọn àfa ò rí iṣẹ́ irọ́ ni iṣẹ́ tó wà ńlẹ̀ gan àwọn àfa ò lè ṣe èyí tó ga jù lé tí mò ń ṣe lọ́wọ́ yìí kọ́ kéèyàn kọ́mọ náà ò lè kọ́mọ tán fowó sí dálé kéwúlẹ̀ wá fowó ńlá sí tó bá fẹ́ wálé kéwù mi mo ní ò gba tam pàmọ́ǹtì ń tèmi five thousand naira per tam twenty thousand per tam àwọn kan ó mọ̀ mọ̀ kọ́ ọmọ wá because wọ́n rí pé ibi standard ṣé àwọn oníke báyìí gbogbo ẹ̀ nìt àwọn olówó kan wà ní ibi lọ́mọ mi ò ti kéwù kò ní ju ọmọ mẹ́fà tó máa kọ́ ṣùgbọ́n owó tí wàá rí lórí ọmọ mẹ́fà yóò ju ẹni tó kọ́ ọmọ fifty sọ́dọ̀ lọ. so the point i'm making ni pé islamic education ni mo emphasize bẹ́ẹ̀ nítorí time i want us to understand that nínú ẹ̀ oníkálọ̀rì rẹ̀ àtúnṣọ yẹn strong family structure ẹbí gbọ́dọ̀ dúró gbogbo ẹ̀yin tẹ́ ti dẹ bínú ẹ lọ ẹ̀yin ọkùnrin tí ò níyàwó sílé ọmọkọ́mọ ló fẹ́ bí torí wàá kàn fóbìnrin lóyún ni tó bá sì ti fóbìnrin lóyún tó náà rí nǹkan kan ṣe yóò kàn ṣe pè fún ọ nígbà tí tó bá fẹ́ bímọ yóò kàn dá akọ rẹ ni kò ní dá fún bí tó wà rẹ torí pé òun nìkan ló ń jìyà ẹlẹ́ẹ̀kejì yóò padà sọ́dọ̀ ọjà òṣèlè àsìkò tí yíyà fẹ́ jẹ wọ́n ń bọ̀ báyìí òjò ti ń dé ẹ̀rí pé tó bá pọn ọmọ ẹsẹ̀ ọmọ ọyọ jálajàla so tó bá ti kójò dé gbúrúgbúrúgbúrú dé àwọn civil defence àtàwọn environmental officer gbá ọjà ìdànù gbùrùgbùrù ọmọ yẹn tó fílẹ̀ tó ń rìn káàkiri inú ọjà ọmọ bo ni ó yà. mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lónìí àti bíjọ́ mélòó kan ìkó àwọn ọmọ ṣe nǹkan kan tẹ́ bá gbọ́ àwọn slang ó kíyàn kan láàárọ̀ ní ọlọ́ba progress <laughs> no ọlọ́ba kí ló fi ṣe kejì yẹn náà unlimited mo kàn wọ́n pé kí lé lórí àwọn ah, àṣọ mi ní àwọn kìíní ń pọ̀ bẹ́ẹ̀ broken homes ẹ̀yin tẹ́ bá ṣe guidance and counseling ẹ̀rí pé research máa ń pọ̀ lórí we have very many types of family intact family tó wà àwọn single bàbá nìkan ló ń tọ́mọ ìyá nìkan ló ń tọ́mọ àwa tíṣà kìí ṣe bí nìkan o Wọ́n kàn sí skul yín ẹ̀yin tẹ́ jẹ́ tíṣà secondary school níbi tó súnmọ́ police station. Àwọn ọmọ tí ò ní bàbá máa ń pọ̀ torí pé àwọn ọlọ́pàá ti fún ìyá wọn lóyún. Wọ́n ṣe transfer àwọn ọlọ́pàá ti lọ ìyá òrí wọn mọ́. Ẹ kàn rọmọ míì ní skul ara àwọn òyá a ti mọ̀ èèyàn kàn lọ ní kó jẹun tó bá ti jẹun ẹ̀rí tààrẹ tó yá ebi ló pa. Ìwé wo la fẹ́ kọ́ kọ́ ọmọ tẹ́bi ń pa. Oyin ẹnìjọba ò mọ̀ èyí ọ̀rọ̀ oúnjẹ fún àwọn ọmọ yẹn ní tòótọ́ àpẹ́ ara wọn ya ebi ló ń pa wọn dádì ẹ̀dà bọ́ọ̀ kan ti sọ fún mi ní jẹta níjẹrin ó ní dádì òun ti kú jọ olókólókún lásán oríire ó lóun mọ̀ dáadáa mo ní ọdún wo ló ń tú ìyá àsìkò lòún rí lásán níbo ló wá ń gbé ọ̀dọ̀ gradima lọ́pọ̀ sọ́dọ̀ èyí tẹ̀ ìsanwó skul wọn. you know broki okini yẹn ń fa drug addiction wọ́n sọ pé out of school children ìgbà tá a lọ fún seminar wọ́n ní United Nations sọ pé nine point seven million out of school children ló wà ní north the outcome of those out of school children lè rí ní north nísìnyí yẹn ó bumirangi ni Professor Alaro habibu awarora ó ní kò sí tó ń jẹ́ out of school children all children are in school but the the type of school they are differs kò sọ́mọ tí ò sí nílé ìwé àbí nílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ tó ń kálukú wà ní ṣọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ tí ń wà nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn fífi kẹ́sì biology agric kankan àwọn kan náà wà níbi tí wọ́n ti ń kọ́ wọn bí wọ́n ṣe ń gún ọ̀bẹ street school ó wà láàárọ̀ kùtù ẹ̀ ti wọn mẹ́ so gbogbo wọn ló wà nílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ló yọ kí ó yàtọ̀ nine point seven million at that time wọ́n ní Nàìjíríà is eleven point two million statistics yẹn tó ti change o nine point seven out of it is from the north ó ń bẹ̀ ṣẹ́ ń rí tó ń jáde so àwọn nǹkan tó lè stop drug abuse yẹn well let me conclude uh, mo ti lo one hour fifteen minutes hmm. ẹ̀yin ọmọ ìyá wa ní Islam the danger of intoxicant is not only medical it is spiritual social and civilizational. A society that loses the clarity of its mind will eventually lose its future. The youth are the builders of tomorrow. If you protect their minds, you protect the future of our nation. The scholar said, Himayatu Shabab, Himayatu Mustakbal. Himayatu Shabab, Himayatu Mustakbal. Protecting the youth is protecting the future. Ìdáàbòbò ọ̀dọ́ lónìí, ìdáàbòbò ọjọ́ ọ̀la wa Let us work together as parents, teachers, scholars, leaders and community. Ẹ jẹ́ gbogbo àfọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ṣáàmà local government àkókò north east bàbá náà níjọ́ tí ó ń wọlé ọtí kiri nǹkan kan gbọ́ fáwọn ṣífù kan lọ ń bẹ̀bẹ̀ fáwọn tí wọ́n mú kò tán ọlọ́run ṣàánú wa ni alápòtẹ́ta ṣàbábà na minal ma àrọ̀ ha wa ma bàtọ̀ na ọlọ́ọ̀mà kìí ṣe ya àfàdú ìhìfàz tó dáwọn sọ́rọ̀ fún ìjẹ́ kí n tàdá allahumma ìhìfàz ṣàbábàná mìíràn fìtà ní manzúhàrò mìíràn àmà bátọ̀nà ọlọ́wọ́n bá dá ṣọ́ àwọn ọmọ wa àwọn ọ̀dọ́ níbi wàhálà àfìtínà ètò hàn àti ètò wa fọ àwùjọ wa mọ́ níbi gbogbo ìmúkúmu àti jẹkújẹ. Allahumma aslih shababa al-muslimin wamla kuluba umbili iman wal hidaya. Ọlọ́run bá ni tún àwọn ọ̀dọ́ Mùsùlùmí ṣe o. Bá wa jẹ́ kí ọkàn wọn kó kún kẹ́kẹ́ fún ìgbàgbọ́ òdodo àti ìtọ́sọ́nà ìmọ̀nà tiẹ̀. Allahumma ij'alhum quwwata li im. Allahumma ij'alhum quwwatan li um-, ummatihim. Ọlọ́run ṣe àwọn ọ̀dọ́ wa ní agbára wa kó sì ṣe wọ́n ní àgbẹ́kẹ̀lé òdodo àti ògo ọjọ́ iwájú wa. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.